والسلام عليكم ورحمة الله وبركاته adọ́pẹ́ fún ọlọ́mọba allah ọba tí ọpẹ́ tọ́ sí gbogbo ọ̀nà kọ́nà àwọn orí tí ọlọ́mọba sí fún wa tí a bá ní ká mọ́ kan tí a lè kà tán ni wọ́n á kàfà náà kọ́kọ́ kíta báyìí ní alukùránì ti sọ fún wa pé wáyé ń ta ó du نعمه الله لا تحصها بي ابا ما كوري ومولم الله ننتي عليه قدن وعظم هذه النعم واجلها على الاطلاق ايها الاخوه والاخوات بارك الله فينا وفيكم نعمه الاسلام والايمان والنبوه والرساله awore ti olomo nse fẹ da kò sí kàbí abákan ma àbí kí èèyàn ní ẹ̀jẹ̀ àìmoore lára tó bá wọ rẹ̀ látòkè kalẹ̀ àwọn òpin kí lọ́wọ́ bá ṣe fún tí ò ṣe gbé gègé lé lórí eléyìí àìní àròjinlẹ̀ ni tí a bá láròjinlẹ̀ á mọ̀ pé àwọn ọ̀nà tí ọlọ́mọ ń gbàgbé orí rẹ̀ gba ọ̀nà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni nínú kojú orí tó ṣe fojú rí àbí ìtí kò ṣe fojú rí kama qala ta'ala fi surati Luqman haythu qala alam taraw anna Allaha sakhkhara lakum ma fi as-samawati wa ma fi al وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة àti tó ṣe fojú rí nínú orí ọlọ́run àti tí ó ṣe fojú rí kò sí ìtó ṣe é kà èyí tó ṣe fojú rí bàbá kàdé lẹ́bù kan àákàn yìí sí tó yìnbó bá pè ní ọ̀kántébù fún ẹ̀fà alámú andáhù ní ìmọ̀tọ́ mi ní amìlá kò sí tó yìnbó lè pè ní ọ̀kántébù tẹ́ bá lọ wò dáadáa ẹ padà rí pé ọ̀kan nínú dẹ̀ra ọlọ́run náà ni àwọn tí èyí tá ń rí tá kà á tán èyí tá fojú rí tá lè kà á tán táwọn lámọ wá kà yìí tí a fojú rí bó lè yẹn ṣe kakuléètì ẹ̀ pọ̀ bó lè yẹn ṣe wá pọ̀ tó jàmá àwọn èyí tí ó jó lórí oore tó tóbi jù òun náà ni oore ìgbàgbọ́ òun náà ni oore ìjẹ́ mùsùlùmí òun náà ni oore ìjọmọlẹ́yìn Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àròrè tí ó tó níbi tárí tí ó jù lọ ọgbọ́dọ̀ sáà ìdá tí ó máa ń bẹ́ẹ̀dá tí orí fi máa ń bọ́ mẹ́ẹ̀dá lọ́wọ́ kí ọlọ́mọdé kí ó sọ̀rẹ̀ sí wa akíbùbù akú kalẹ̀ akúwakú ọ̀rọ̀ ara wa bẹ̀látorí àwọn sheikh wa àwọn afá wa sheikh abu hamad sulaiman hamza abẹ́lẹ́wọ̀n allahu subhanahu wa ta'ala tí ó ń lò wọn fún dáadáa àwọn àti àwọn ọmọ ìyá wa kọ̀ọ̀kan ló àwọn àṣà àdúgbò wa kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tó yẹ kí wọ́n bá ní àmọ́ dáa ọlọ́wọ́n bá mọ̀ wọ́n ju èmi tí mo ń sọ̀rọ̀ lọ kọ́lọ́n kó mọ́sálá ìgbà ìgbìyànjú náà kó gbà ní ìjọsìn fún wa kó fi kára dáadáa fún wa láyé ọba tí ó lò wá síbi tí ó fẹ́ bó lo àwọn èèyàn kan bíi mashiyati ti iradati wa àwọn àyè tí kò ní ṣe kí ni tí fún wa ọba náà ni a tún dúpẹ́ fún ìjókòó tiwa náà ti fàṣkó wálẹ̀ lórí kí tọ́lọ́mọba kọjọ pa wá papọ̀ ó lè wùwá nú ọkàn wa bẹ́ẹ̀ lákín wa máa tashahuna illa yasha Allahu rabbul alamin ẹ̀ báwo bá tiẹ̀ la fẹ́ bẹ́ẹ̀ bọ́lọ́wọ́ bá fẹ́ fún wa ibi tó fẹ́ fún wa ní ibẹ̀ náà làá wà èyí àbí táwa náà ti ń jó palóńgò bí a ti ń mọ̀mọ́ kú mu tá a ti ń jẹjẹ kújẹ tá ti ń ṣe ṣekúṣe ọba tí ọkàn tí ọ̀dá mọ́ wa ọba náà ni àwa náà tó dúpẹ́ fún bẹ́ẹ̀ la kí àwọn afọ wa ti wà ní apá ọ̀tún mi apá àlàáfíà mi àbápá agbọ́dọ̀ ó kú bí Yorùbá ti máa ń sọ ní bá bí atafahul يبوني سوى قوسي واني وقال قال لعفي يعني ليه لأنه يكرهون ماذا الفاقه والفقرة كرهة شديدة يباو فنوسي مبوانا كونه بس لوسي ناكي زبا كون كاسي بيبا يكون دان كارو اه الله وسفيرو ياري نبا كان ريلي يرون تبا مارين ورقو اللهم ايه اه ماري البنيش اه اه نري الفقير ولما وصف اليهود ربه ومولاه بالفاقة والفقرة láàánahùn allahu azawajẹ tàbáwọn yahudi tí wọ́n fi òṣèrò yìí ọlọ́run ọba ọlọ́run wọn ní èpè torí àwọn wà ní apó oṣù bí àwọn náà ní ṣẹ́gun abu ayman alhassani ọba tí ó gbá wọn náà kalẹ̀ fún dáadáa láti àsìkò tí ó ti pẹ́ láti mọ́ra padà sí ibú tí máa ń bẹ̀dá tó máa ń sọ ní bí èrò ẹ̀yìn lẹ́yìn ìgbà tí èèyàn ti wá ń wájú ọlọ́mọdé ò ṣẹlẹ̀ wọn bí tí àwọn náà fẹ́ ṣe wọn láǹfààní tán bí ìbá ṣe mistake mo ó kù pé bóyá wọn wà lórí ìkàlẹ̀ yìí ṣùgbọ́n gbàtẹ́ ìrí wọn lórí ìkàlẹ̀ yìí gbogbo ọ̀rọ̀ náà ni ó máa níta wíìlì tiẹ̀ àbẹ̀lẹ́ wọn bá kí wọ́n sọláì jẹ́ kí ara wọn náà pẹ́ àkásí jàǹfààní wọn pẹ́ gẹ́gẹ́ bí a ṣe ń jẹ́ kọ́lọ́n kí ó bá ní fi àlàáfíà kálàáfíà okun ara kó okun ara ìgbàgbọ́ fún ìgbàgbọ́ àgbọ́yé kágbọ́yé àwọn ètò àtọrọ fáwọn ẹ̀ kọ́lọ́n kí ó mọ̀ sọláì ṣe wẹ́ fáwọn náà àti gbogbo wa náà ní ìjókòó tí ó dáa jù tí ó máa ń pa ẹ̀dá pọ̀ òun náà lèyí tí ó bá jọmọ́ sí ọlọ́run ọba ọkọ̀ jẹ́la fi hadith abdullah ibn amri ibn al-aas radiyallahu anhuma wal hadith fi musnad al-imam hamada wala nabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni ganimatu majalis al-fikri al-janna ẹ̀san tí ẹ̀dá ó máa gbà lábẹ́ kó jòkó ọ̀rọ̀ ọlọ́run kò pé méjì kọjá kí ọlọ́run kó fi sí kí ni o kó fi sí al-janna kí ó mọ́ sọlá ìṣẹ́ fún wa ó tọrọ gáfárà lọ́dọ̀ àwọn ẹ̀yà wa tí wọ́n jẹ́ ilétò àti gbogbo àwa tí ajọmọ ẹ̀yà lọ́kùnrin àti lóbìnrin bọ́bà wa kò sí nínú ṣe mi kí torí pé léyìí kọ́ ni àkọ́kọ́ kì í ṣe kejì kì í ṣe kẹta tọ́lọ́wọ́ sì ní kí pàdé àbí pàgọ́ báyìí kí ó pawápọ̀ ní ìlú Ìbàdàn Allahu subhanahu wa ta'ala èyí tí afẹ́gbéyàwó lé ni wọ́n sọ ìsàlàyé ẹ̀ fún wa min babi fadhakkir fa inna dhikra tanfa'ul mu'minin kí a mọ́sálá ìrànra wa létí náà ni torí pé ńgbà tí a bá rànra wa létí ni àwọn tí wọ́n mọ̀ sàǹfààní jù lára iná làwa tí a bá gbọ́ lọ́ngọ́ bá gbọ́ hadith tí a fi sọ̀rọ̀ òdu ni òun náà kìí ṣe àìmọ̀ fún olóko ilé àtẹ̀yìn especially àwa tí a bá jẹ́ kí ni o talabatul ilm في المدارس الإسلامية وكتاتيبها bóyá ní àwọn ilé ẹ̀kọ́ Islamic school Islamic school tí mo gbà lérò kìí ṣe ilé ìwé láti ń ṣe láti ń kọ́ Western education níbẹ̀ yẹn náà àwa tí a bá farabalẹ̀ fẹ́sìn délẹ́bù kan ó súnmọ́ láti kọ́ máa kọ́ sí irú hadith ìbánilẹ̀ ṣùgbọ́n hadith yóò gbajúmọ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n jọ máa kẹ́kọ̀ọ́ lé kéwù ó náà rí hadith Abi Ruqayyah Tamimu ad-Dari رضي الله تعالى عنه وارضاه قالوا في ó يونس في yọ́nú النبي نا آه، حديثنا ànábì باي àdísì قال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحه وفي رواية عند الإمام أبي عيسى الترمذي رحمة الله عليه أن المصطفى النبي صلى الله عليه وسلم قرر هذه الكلمة ثلاث مرات ولا النبي اللبل للمتى قال الدين النصيحة الدين النصيحة الدين النصيحة والذي في صحيح الإمام أبي, أبي الحسين مسلم بن الحجاج النيزابوري أن النبي صلى الله عليه وسلم قال الدين النصيحة قلنا لمن قال لله ولكتابه ولرسوله وللأئمة المسلمين وعامتهم حديث الناني حديث يافي سنفاني نلا تاريخ ní àṣálẹ̀ ìkọlọ́m kí wọ́n ìṣálẹ̀ ìjẹ́ kí aráǹfààní ṣe látàrẹ̀ bẹ̀rẹ̀ látòrí àwa tí a ń sọ àtàwà tí a tó máa gbọ́ ara wa bákan náà ọ̀rọ̀ nábì ọ̀rọ̀ tí ó wúwo púpọ̀ ni ọlọ́wọ́n bá ló sì ṣe ọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ọba ọlọ́wọ́n bá fúnra rẹ̀ ló sàkà rẹ̀ fi kitabihi nínú tírà rẹ̀ fi surati an-najmi haythu qala la yantiqu anil hawa ọlọ́run bá láti nàbí èso ọ̀fẹ́ ẹnu ló bá jáde inú ọ̀rọ̀ ẹ̀jẹ̀ máa ntí a mọ̀ ní àkàkùn sí ni ara pé a sì ń gbé súnà òun náà ní ká mọ̀ fún ọ̀rọ̀ ànábì ní extra concern ọ̀rọ̀ yìí yàtọ̀ sí ordinary gbogbo bó ṣe ọba náà ó yàtọ̀ sí gbogbo pátápátá. yìí òun náà ní fi afẹ́ látàrí lásìkò yìí ó sì tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. lọ́wọ́ lè fẹ́lẹ̀ wọn wò pé ah abà sábì tẹ ẹyọkan yìí náà yóò tó bẹ́ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ. Abu Darda ọlọ́run kó bá ní fọ́nù kẹwàá bá náà ah, ìkan nínú àwọn tàbí'in kọlọ́n kó bá ní yọnu sí olóngbó hadith ni wọ́n lórí ahọ́n anabi sallallahu alayhi wa sallam àwọn tí wọ́n bá jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ nílànà àhàdífi anabi sallallahu alayhi wa sallam wọ́n ti mọ ẹ̀kọ́ àti òye nǹkan fẹ́ fàjáde lábẹ́ pé èèyàn fẹ́ gbọ́rọ̀ tí wọ́n lànàbí sọ látẹnu ẹni tó gbọ́ ọ̀rọ̀ tá a gbọ́ òjódodo òjódodo ẹ̀rí ṣùgbọ́n ká gbọ́ látọ̀dọ̀ ẹni tó gbọ́ lọ́dọ̀ ànẹ́rì yẹn ni wọ́n pè ní wòlówó lè sinà ìyẹn tó ga sanadu yẹn tó wà ákùá ó lélẹ̀ kọjá kan lẹ́ni tí ò gbọ́ lẹ́nu ànẹ́rì kódà kó yẹ pé aṣa fi sámánì nàbí kódà kó sa ayélujáyé sallallahu alaihi wasallam tàbí ni tàbí lẹ́ni ọgbọ́n ṣùgbọ́n wọn gbọ́ lẹ́nu ànábì sàbẹ kan ló sọ fún àbí sàbẹ méjì ló ń gbọ́ lẹ́nu ẹnìkan níwọn sàbẹ ó tún gbọ́ lẹ́nu ẹlòmíì níwọn sàbẹ ó tún wá kan pé sọhábà kan tó ń gbọ́ lẹ́nu ànábì kò sẹ́nu sọhábà tí wọ́n ti gbọ́ ọ̀rọ̀ tí ọ̀rọ̀ sí kiri ọ̀rọ̀ jẹ́rọ́ ṣùgbọ́n kéèyàn ni mo fẹ́ gbọ́ lẹ́nu ẹni tó gbọ́ direct lẹ́nu ànábì ó ní n ti ń wa sanadu hadith tó ga òun lè ru ẹni tẹ́lẹ̀ yìí ó ní arákùnrin yìí ṣe ń jọ́ náà lọ́hùn ìpínlẹ̀ àdìsí yìí ń kọ́ o ẹni tí ó gbọ́ lẹ́nu ànábì òun náà ni Abu Darda Uwaymir ibn Qais al-Ansari radiyallahu ta'ala anhu ọlọ́run kó bá ní yọ́nú sí bàbá náà ó wá gun ẹṣin láti Madina ó wá lọ sí Damascus ẹ̀yìn náà wọn al-musafa eh, láti Syria sí Saudi Arabia láì gun plane àwọn súnmọ́ tó Syria capital Syria gangan táwọn sí Damascus torí hadith ẹyọ kan orin rìnrìn ẹ̀mí fẹ́ bọ́ abálọ́ àbábọ̀ o sọláwọ́ pàdé tó ń fẹ́ o mẹ́sì Abu Darda tọ́wọ́ wá béèrè lọ́wọ́ ẹ̀ pé di Madina Damascus Madina wa. ọ̀sì wá fíìsì mọ̀lẹ́bí rẹ̀ kàbọ́rẹ́ rẹ̀ kàbá ojúlùmọ̀ oníkòsí ń tọ́jú ọgbogbo tó ń tukàkà lẹ́nu kọjá kó ń gbọ́ pé wọ́n ní ẹgbọ́ hadith kan lẹ́nu ànábì sallallahu alayhi wa sallam ó sì gbọ́ pé ẹni yẹn gangan lẹ gbọ́ lẹ́nu ànábì èmi náà wá fẹ́ gbọ́ lẹ́nu yín bẹ́ẹ̀ ṣe gbọ́ lẹ́nu ànábì kẹ́ka fún mi òun hadith àtọ̀pọ̀lọpọ̀ àwọn afọ́ aládìsí ní fi súná ní he ọ̀nà ni àdìsí man salaka tariqan yaltamisu fi ilman sahala Allahu lahu tariqan ila aljanna ẹnikẹ́ni tí ó bá la ojú ọ̀nà kan láti máa lọ ọlọ́run á ṣe ojú ọ̀nà nì ní ìrọ̀rùn fún láti bá wọnú aljanna ìbẹ̀rẹ̀ hadith yẹn ni ẹwà ilá láì bá jẹ́ bẹ́ẹ̀ hadith yẹn gùn bẹ̀lẹ̀ anábì ti ń fi ẹni tí ó jẹ́ onímọ̀ ó fi ń wé òṣùpá compare sí àwọn tí onímọ̀ tí wọ́n náà gbọ́ lọ́n gbọ́ tí wọ́n dàbí ìràwọ̀ bẹ̀lẹ̀ anábì ti sọ̀rọ̀ wípé àlẹ́wọ̀n làmọ́ hu wàrọ̀ sátúlẹ̀ àndéyà wàlámi wàrí tó di iná ọ̀rọ̀ wọlá dèrè hàmẹ́ àwọn tí wọ́n jóde sí ọlọ́run wọn lógún tí wọ́n fi wọ́n fi góòdù àbí fi dọ́ọ̀lẹ̀ èyí tí wọ́n fi ilẹ̀ náà ní ìmọ̀ anybody tí ó bá fẹ́ múnú pàṣẹ́ntéèjì àwọn ànábì ọlọ́run òní wọn màtọ́ bá mú lọ́dọ̀ wọn òun náà ní pàṣẹ́ntéèjì oríire tí yàn mú lára àwọn ànábì ọlọ́run kọ́lọ́wọ́n bá Allahu azza wa jal wọ́n sàlàyé yọ́nú sí wọn ó yọ́nú sí gbogbo àná lápapọ̀ ẹni tí ọgbà àdéhìí wa náà ní Abu Ruqayya Tamimu ibn Hawsin ibn Kharijata ابن سود ابن جزيمة اللقمي الفلسطيني الداري اللهم قباني يونس بابانا inú àwọn ògbóǹtarìgì sàábí ànábì ni wọ́n gba islam ní ọdún kẹsàn-án lẹ́yìn ìjírà ànábì sallallahu alayhi wa sallam àwọn bí mẹ́wàá ni wọ́n kóra wọn wá inú àwọn darí yóò ìran kan ló ń jẹ́ yóò ìran wọn náà ló ń jẹ́ bẹ́ẹ̀ àwọn mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ náà jọ kóra wọn déwájú oṣù ọlọ́m òun náà jẹ́ kan nínú àwọn tí wọ́n gba Islam ní ọ̀dọ̀ ànábì ìjọ́nà lọ́hùn bàbá yìí náà ní àwọn hadith tí ó pọ̀ díẹ̀ tí ó gbà wá látọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam wa kana abidan wa sallahu li kitabillah bàbá yìí sì jẹ́ ẹnìkan nínú àwọn tí wọ́n fi ààyè sí ilẹ̀ fún tọ́lọ́m tí wọ́n máa ń fara gbolẹ̀ fún tọ́lọ́m tí èsè wípé ìmọ̀ ó nìkan òun náà ni.

ṣùgbọ́n ìjọsìn máa ń rọ àwọn kan lọ́rùn ju àwọn kan lọ ara wọn náà ni tẹ̀mí mu adáàrí kọ́lọ́mù kó bá ní yọrù sí wọn. bákan náà wọ́n sì jẹ́ni tí ó mú kùránì kíkà ní ọ̀kúnkúndùn lọ́sọ̀ abẹ́ náà ló máa ń ka kùránì ṣùgbọ́n àwọn kan wà tí wọ́n yóò sùn mọ́ kùránì kíkà ju àwọn kan lọ. tabari àwọn kan wọn àwọn náà mọ̀ wọn náà sàhábà lọ́lá tó yẹ Usman bin Affan radiyallahu anhu ń kà lọ́wọ́ gan òun náà ní àwọn àwáríjù ni wọ́n pa ọlọ́nkó bá ní yọnu sí bàbá náà so bẹ́ẹ̀ wá ní Abu Ruqayyah Tamim ad-Dari ibn Aws òun náà jẹ́ ní tí ó dún ní mọ́kùnrin á ní kíkà dáadáa ọlọ́nkí ọmọ sọ̀rọ̀ ìbá ní yọnu sí bàbá náà walam yasal bil Madina ó wà ní Madina fa títí tó ń fi ọlọ́nkọ̀ bá ti jáde láyé bó ṣe wá wà lọ́nìyẹn ìzámẹ́ni Abi Bakr wa Umar Abubakar ló bí ọdún mẹ́ta àti oṣù mélòó kan eh, Umar òun náà ló bí ọdún mẹ́wàá àti bí oṣù mélòó kan àgbà ah, tó di àsìkò Usman ìyẹn náà ní ọwọ́ parí àsìkò Usman eh, eh, ó bá Usman náà lò gbà Usman ló bí ọdún méjìlá ó lé díẹ̀ ẹ̀rì lẹ́yìn ikú Usman ibn Affan radiyallahu òun náà ni bàbá náà fi Madina kalẹ̀ Ah, nígbà tí wọ́n pa Usman ẹ̀yin náà mọ̀ pé lẹ́yìn ìgbà yẹn wàhálà bẹ́ẹ̀lẹ̀ rẹpẹtẹ bàbá ah, yìí fi Madina kalẹ̀ wọ́n padà wá bọ́ sí Sham torí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ọmọ Sham náà ni ọmọ Sham náà ni wọ́n wọ́n ti wọ́n sọ̀rọ̀ ìbániyọ́nù sí wọn. adé sí afẹ́ka yìí onáni tí a ti ka fúnra wa ni a sì fẹ́ kẹ́kọ̀ọ́ látàrí kọ́lọ́n tí wọ́n sọ̀rọ̀ ìfún wa kọ́ hadith ń bẹnu àwọn hadith tí àwọn afágbà wípé tadúrú aláìhí alfikì onáka àhadith fún tadúrú aláìhá alfikì àwọn hadith kan bẹ agbáríjọpọ̀ àwọn hadith kan bẹ tá sọ pé tá bá ń sọ̀rọ̀ fíkì irú àwọn hadith ni ẹ máa mú wa kò sáfà dànù nù dánàbì sọ agbadasa ìdáni máa mú pé ìmúgbà yìí nù tí muhammad mú wa eléyìí ni mi ọ̀fẹ́ orí burúkú ló ń jẹ́ bẹ́ẹ̀ báyìí ṣe ṣe bẹ́ẹ̀ fún kùránì bẹ́ẹ̀ láyé ṣe bẹ́ẹ̀ fún ànábì àbí tí ò bá lálàáfíà látọ̀dọ̀ ànábì wa nìkan ló ṣùgbọ́n ìta bá fi lè gbà pọ́ lálàáfíà pẹ̀lú ojú ọ̀nà sáàfin mọ́ mọ́ pàdé sí lálàáfíà kò lẹ́tọ̀ fún wa kákọ̀ọ́lé ànábì lọ́wọ́ gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ tá a ti rí ní ọ̀rọ̀ ọlọ́run náà ni kama ọlọ́ni ma kana li mu'minin wala mu'minatin idha qada Allahu wa rasuluhu amran an yakuna lahumul khiyara wa lima takunu lahumul khiyara fẹ́ni tó ló ń gbọ́ lọ́kọ̀ bá gbọ́ kó ma select pé tó wù lóun ó mú inú ọ̀rọ̀ ọlọ́run inú ọ̀rọ̀ ànábì ọlọ́run kò hàn lẹ́tọ̀ kan ṣe bẹ́ẹ̀ sọ àwọn hadithi kan bẹ akéwà fáwọn akamọ wọlé kan rọra bí a ti tọrọ fún yín nílá fún gbogbo ọmọ ìyàwó náà lápapọ̀ أقول بارك الله فيكم وأحسن الله إلينا وإليكم وزادكم الله مجدا وشرفا نعم ní tẹ̀síwájú jama hadith bí an bá lọ náà ni hadith abi ruqayyah tamimu ibn hawzi ad-dari radiyallahu ta'ala anhu ọlọ́n kí ọba ni yọrù síwá hadith wọn tí a kà fún wáyé kama qala al abu dahud wa as-sijistani ọlọ́n kọba ni yọrù sí abu dahud àwọn náà nínú àwọn hadithi tó ṣe pé tàdúrò aláìhá alfikì bàbá ń sọ̀rọ̀ fikì nínú àwọn hadithi a lè yọ dáálẹ̀ ni ìmọ̀ nípa àgbọ́yé iṣẹ́ táàmù ń fi ẹka ara ṣe o ní àwọn almọ̀ta àkìrún kánú yùtìlẹ̀kú na mọ̀sálàwọ̀ àwọn almutaakhirun àwọn tí wọ́n dé gbẹ̀yìn inú àwọn àfáàní wọ́n yí lálẹ́ ìbájẹ́ bẹ́ẹ̀ àwọn tí wọ́n jẹ́ ẹni ìsáájú kàmọ́ kọ́lá ní imáàmù abúlé abbas ibn taymiya ó ní tàbá sọ fíkì nínú islam ó kó sínú gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn ṣùgbọ́n àti wọ́n dé gbẹ̀yìn ni wọ́n mú iṣẹ́ tá a máa ń fẹ́ ní ẹ̀bá ti ẹ̀ ń sọ fíkìú gan fíkìú tó yẹ kéèyàn kọ́ mọ̀ ní fíkìú lè àkìdá wàkọ̀dọ̀ yẹlẹ imán wọ́n mọ̀ sáhìlì àtàwù yẹlẹ abu anífa náà wọ́n ní bí sáà bèbè ọlọ́mùkọ́ bá ní yọrù sí bàbá náà wọ́n ní ńgbà wọn sì síra wọn ẹ̀ mọ̀ rí fíkìú lè akbar ẹ̀ wàdídù kẹbíru sínú asọ̀bí wàdídù lè akbar sínú alẹ́ afghan iṣẹ́ bìtì abu anífa ó fi ní wàlẹ́ fíkìú lè afghan kò sí asgaru nù dá nàbí mu wa wàkọ́lá fíkì rẹ̀ àwùsọ̀ ẹ̀ fíkì tó wà láàrin ẹ̀ mọ̀ wo adábu àwọn àfà lọ́nkọ́ mọ́sálá ìbáni yọ́nu sí gbogbo wọn wọn ṣe dáadé kalẹ̀ fún wọn Abu Nu'aym ìlú gbogbo anáàmà tó gbajúmọ̀ ní sọ ibùl Hilya ọlọ́nkọ́ bá ní yọ́nu sí wọn wọn ni aazal hadithu lahu hadithu Abu Ruqayya hadithu tí ó yẹ kéèyàn special Eh, hadisi tó ní makana ni hadisi tó nípò ni sábà ń sọ̀rọ̀ ẹ̀sẹ̀ ọ̀nà ni hadisi tí a kà fún wa yìí wàtàkàrà muhammad ibn aslam atusi ọlọ́nkọba ni yọrí sí bàbá náà ah, àwọn sọ ní wọn pé hadisi yìí ń kọ́ ahadu arba'i ad-din ètò àkà fún wa tó ń ṣe náà bákan náà ètò àdísì gbé wá onáni an-nasihatu wan-nusah ìmá pẹ́rẹ́ ní sákìyèsí ìsìmá fúnra ẹni ní àmọ̀ràn ní ìtì ọgbàdá ẹ̀rí àdísì yẹn wá ní àdísì Abu tí a ń kà yìí ó kó gbogbo tí ọ̀nà tí àmọ̀ràn nasiha tó máa ń gbà wá oko gbogbo ẹ̀ sínú àbí ká sọ pọ́pọ́lọpọ́ ẹ̀ wà ilá ìtàdìsì yẹn sọ̀rọ̀ lé lórí òun náà ní an-nasiha àrí àwọn àdéhìsì míì tí àwọn náà ń sọ nípa tí àdéhìsì yìí ń sọ bó tilẹ̀ já pé àwọn òwá àlàwájú ọmọ ní ojú pọ́nà pé kákó gbogbo ẹ̀ tán ṣùgbọ́n àrí àwọn àdéhìsì ṣe pé ìmẹ́rin ní tí wọ́n máa sọ fún wa òun náà ní nusru wulati al-umur li ru'ayahum olórí ìlú ń tó yẹ kó náà máa ṣe òun náà ní kí ni o kí àwọn náà máa ṣe nàṣíhà fún àwọn tí wọ́n ṣe kí ni o àwọn tó jẹ́ olórí lé lórí gẹ́gẹ́ bó ṣe já sí àwa tí wọ́n ń jẹ́ olórí lé lórí àwa náà máa ṣe nàṣíhà fún kí o fún gbogbo àwọn mùsùlùmí lápapọ̀ amọ̀rí hadith tí àwọn náà máa sọ ní tó jọba ní kama hadith Jarir ibn Abdullahi al ọlọ́run kó bá ní yọ́nú sí bàbá náà wal hadithu fi sahih bukhari wa muslim ó ní bay'atu rasulallah sallallahu alayhi wa sallam ala iqamati salati wa ita'i zakat wa nusihi li kulli muslimin olóhùn sí báyà pẹ̀lá nàbì wal bay'atu ta'rifunaha ìdí sì ń jẹ́ báyà òun náà níbi kẹ́yìn gbọ́wọ́ ẹlẹ̀ anábì náà ni yóò gbọ́wọ́ ẹlẹ̀ àwọn mùsùlùmí máa gbọ́wọ́ yẹn lé àwọn jọ máa wá gbàdéhùn láàrin àwọn àtúnṣe ọlọ́run irú àdé ń bá ní ó kọjá ń tó afẹ́ ní wí lásán ẹ̀yìn lọ́wọ́ mọ́ sọ pé fama nákàsá inú sọ́lọ́tù al bẹ́ẹ̀ni bọ́ọ̀lù tó bá jàǹbá àdéhùn tẹ gbé ní irú ẹni bẹ́ẹ̀ ó ṣe lábúrú fún rẹ̀ ni ó wà bẹ́ẹ̀ láyé ànábì ànábì ni wàá máa ń gbé báyà bàbá tún gbé pẹ̀lú ìyàn kan yóò jọ lórí ìlú bóyá president àbí gọ́fúnà ọmọ ìyànú bọ́ àn àbáwọn tí wọ́n rẹ́pẹ́sẹ́ntì ṣùgbọ́n pé kí ṣéwù kan bó ṣe gbajúmọ̀ lọ́dọ̀ àwọn ìṣúfí àdádálẹ̀ ní lọ́dọ̀ àwọn àbá àbó olórí ẹgbẹ́ kan sàímọ̀ isbin wọ̀rọ̀ isu jamahatin wà áyé àti kọmọ ló ń gbé báyà pẹ̀lú àwọn ọmọ lẹ́yìn ajébẹ̀dà àlùbẹ́yà tó lè dàáyà bẹ́yà àdádálẹ̀ nìyẹn àwọn tí wọ́n kọ́ ń ṣe láàrin àwọn mùsùlùmí àwọn sẹ́ẹ̀tì kí sẹ́ẹ̀tì ni wọ́n ìfọ̀rọ̀kù adọ́lá بين ابن بين بداية من الخوارج من لقد أو الخوارج حيث يعني بعيه عبد الله عبد الوهاب الرازلي يعني أقوى تقول تبايع فلان لا نيوان tọ́fi ṣe kàlífà fúnra wọn bẹ́yà fìtínà ni gbogbo bẹ́yà tó bá kú yàtọ̀ sí irú bẹ́yà dáńsọ yìí bẹ́yà arọ ni bẹ́yà àti múyàn lọ́dẹ ni bẹ́yà àti ṣe ìṣẹ̀ ìbádùn yìí ni bẹ́yà àti kóyin sínú páńpẹ́ ni bó ṣe gbajúmọ̀ lọ́dọ̀ àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ àwọn oníjọjọjọ gbogbo àwọn afáwà tí wọ́n ti lọ tí wọ́n dárí wọn gbá báyà lọ́wọ́ ọmọ kéwù wọn kárí mọ́mọ́ abu anifa wà máàlìkì wà abu anifa wà máàlìkì wà eh, eh, ahmadu bin hanbali wà shafi'i àti gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀ nígbà kan gbá báyà lọ́wọ́ ọmọ kéwù wọ́n sì lọ ọmọ kéwù tó pọ̀ tó kọjá rẹ̀ torí ẹ̀ báyà tí wọ́n máa ń gbé pẹ̀lú ti ọlọ́nà oníbàyà tó Rasulullah sallallahu alaihi wa sallam ala iqamati salah wa ita'i zakah wa nusuhi li kulli muslimin agbébáyé pẹ̀lú ànábì payé ta wá a máa fi kírun a máa yọ sàká ẹ̀rì bẹ́ẹ̀ a sì máa fi kíni o a máa fún mùsùlùmí kọ̀ọ̀kan ní táàmà sí annasiha bí abáwọnú hadith ní náà عند الإمام أبي الحسين مسلم بن الحجاج النيزابوري اللهم بارك فونك وان إلى حديث عبد الرحمن بن صخرة الشهير بأبي هريرة اللهم بارك يرسل بابانا قال النبي محمد صلى الله عليه وسلم أنا ابن حق المؤمن alalmọ́mìnì fitun ìwọ̀ tí mùsùlùmí ní fún mùsùlùmí mẹ́fà ni tí ò ju mẹ́fà lọ yíyan kan bá ní yes alóòsè mistake ní alóòsè mistake ni ìwọ̀ mùsùlùmí sí mùsùlùmí ju mẹ́fà lọ but ṣé n bá ń sọ ní sáà máa gbó ànábì lẹ́nu náà wọ́n tóbi láàyè ní ìzáàlẹ̀ ọlọ́mọdé àti orí burúkú ó làbúrò ọmọ gbá ànábì lẹ́nu ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ ló ní ìtumà ìrẹ́nu mi yóò yà nígbà bá lè bí dákọ̀ nọmba seven àbí nọmba eight ẹ ìmọ̀ kàfárídọ́m wà ìmọ̀ yẹni nọmba dé òfò léèlì anakun tó kàlí fún nàlẹ́ mọ́sọ́fà èyí ànàbí yà sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ báyìí lọ dákọ̀ méjì àbí mẹ́jọ inú kàkà fara yín straight bàbá sànú yín abàdá yín bẹ́ẹ̀ ni lọ láì fara gbẹgbà nàkúrú lè kí ló fà ẹ́ eh? àìmọ̀kan tó ni nígbà wà ní ń bá wí o nígbà ní oṣù bẹ́ẹ̀ lómi náà wí ìgbẹ́ni à ń bá wí mọ́ rẹ̀ agbọ́dọ̀ máa fara balẹ̀ fún àwọn tí wọ́n bá já wọn afọ́ àwa inú àwọn tí wọ́n ti lọ ni àmọ́ àtàjọ ń sayé lápapọ̀ tọ́lọ́lọ́n lò wọ́n fún dáadáa fún Islam kọlọ́n kí ọba ní ṣe dáadáa kalẹ̀ fún àwọn tí wọ́n ti lọ kọlọ́n ṣàforíjì fún wọn kó bá wọn lé wọn kún ní ipò ní gíga so anabi sọ pé ìwọ mùsùlùmí sí mùsùlùmí ànábì ní mẹ́fà ní tí ò ju mẹ́fà lọ ó ju mẹ́fà lọ àwọn fáwọn ní tàwa sọ ní níbàámu sí kíni ara àwọn ẹ̀rí mi náà láti mọ̀ kó ju mẹ́fà lọ ẹ̀ mẹ́fà tá ànábì wá sọ bíbá ìṣe kèéṣe hasuru ló sọ kèéṣe hasuru ló sọ láwọn afáàmọ́ ń sọ mbẹ́ yẹn ni pé òǹdí dọ́lọ́hún fi yí ànábì ń gbà yẹn nù bọ́lọ́hún bá tún fi mí iye yóò tún sọ ìyẹn làwọn ẹ̀rí mi ti àmọ́ rí pé anábì tó ka iná kún ara wọ mùsùlùmí kò sì sí nínú mẹ́fà tí ó mẹ́ńṣàn yẹn pé fígọ̀ ti kọjá mẹ́fà ń bẹ̀ yẹn àpèjúwe rẹ̀ tó ṣe jù òun náà ni hadith abdullahi ibn umar fi sahih bukhari wa muslim ìkọlá ayatul munafiq thalathun ayatul munafiq shunu ẹ̀ eh, ìzà haddasa ẹ̀ eh, kazaba wa ìzà wa'ada akhlafa wa ìzà tumina khana hadithun thabitun wa sahih hadith sallallahu alaihi yani mẹ́tàlá nabi dákọ̀ nínú hadithin ni wàfi ayá wàfi hadith abdullahi ibn amr ibn al-aas radiyallahu anhu qala ayatul munafiqu arba nínú hadith mi anabi dákọ̀ mẹ́rin mẹ́rin ó yàtọ̀ sí mẹ́ta mẹ́ta ó yàtọ̀ sí mẹ́rin bọ́lọ̀n bá fi ń yíó sí ọlọ́run náà lòun náà máa ń gbé kalẹ̀ fún wa lé liannahu la yantiqu anil hawa in huwa illa wahyun yuha allamahu shadidul quwa ẹ̀yọ̀ kan tá nàbí fi kún mẹ́ta tẹ̀kan nìhun náà ní ìsàkásọ́mọ́ fàjàrọ̀ bó bá jà ẹ́ ìjàrá dáradára ni ó wà ní ìjà tí ó jà jàǹgìlà bàtà bá ń bẹ̀ ń gan léegun rẹ̀ ó tún máa wá lé sí léèyàn bá rẹ̀ ní bẹ̀ẹ́ ló yẹ kéegun rẹ̀ máa lé tọ́ba ti ń bẹ̀ ó yẹ kéegun rẹ̀ máa wálẹ̀ ni tọ́ra ń pọ́n ọ léèmù tọ́ba fi ọ́lẹ̀ kọ́ pa gbogbo àrà tó fẹ́ pa kò sí dùkàn tó pa kọjá kó kó bára rẹ̀ ìbílẹ̀ yìí wọ́n sì di jálẹ̀ jàmáà ní máa padà kó bára ẹni náà ni lákòótán jàmáà النبي محمد صلى الله عليه وسلم من حديث ابي هريره قال حق المسلم حق المؤمن على المؤمن ست النبي ومسلم مسلم نفعناني وذكر من ضمن هذه الوقوف انه àwọn ìwọ̀ lánàbì dákọ̀ nú wọ̀ mẹ́fà yẹ òun náà ní gbólóhùn ànábì tó ní wọ́n ìsà ìsànsọ́ haka fánsọ́hùlà tọmọ ìyá rẹ bá tọ̀lábà nasiha tó béèrè nàṣíhà lọ́dọ̀ rẹ̀ mọ́sàn àwọn àti fún ní ìtàmọ̀ sí kí ni ó annàṣíhà bákanáà kí ẹni tí ó jẹ́ lórí ìlú kí ó náà jẹ́ni tó ṣe wípé a mọ̀ fún ní kí ni a mọ̀ fún ní àmọ̀ràn arínú hadith mi inú hadith Abi Hurairah anábi ọlọ́run yọ́nú sí nǹkan mẹ́ta látọ̀dọ̀ yìí ẹ̀rí ó yọ́nú sí nǹkan mẹ́ta látọ̀dọ̀ yìí ó sì kórìíra nǹkan mẹ́ta látọ̀dọ̀ yìí ṣùgbọ́n tó yọ́nú ńlá fẹ́ sọ ní àbáfà wọn àfà wà lọ́rùn lẹ̀ àwọn ọmọ nǹkan mẹ́ta tọ́lọ́hún òyọ́nú sí tànàbí sọ yẹn náà wọ́n ka fún wa nínú àwọn kan tí ọlọ́mọ bá yọ́nú sí fọyọ́ àwọn náà ní kíni àtàbùdóhù wọ́n láti ṣe kò bí iṣẹ́ yẹn fún ọlọ́mọ bá Allah àwáyé ilé ayé mọ́sẹ̀ jọ́sìn kò sáyè fún kò sáyè fún pé wà bá ń sin lọ́mọ àtọmọ sí nǹkan míì àti ká máa sin lọ́mù nìkan láì ní sin nǹkan míì ọ̀nà tí yẹn máa ń gbà sin nǹkan míì sí pọ̀ ní abádọ́dọ̀ àwọn afáwọn ọmọ ṣẹ̀kúnrẹ́rẹ́ fún wa wọn ká lọ́mọ yìí pé gbogbo ìgbà tọ́lọ́ bá ń sọ̀rọ̀ pé ẹ mọ̀sẹ̀ bọ kò sí ní tó kọ́ pé ṣé ṣíríkùlẹ̀ asibari ni wọ́n ti àbí alẹ́ asgar gbólóhùn tọ́lọ́ fi máa ń náà ní ṣe án bí ti wù kọ́mọ òun náà lànà náà tó fi kọlifá yẹn ẹ̀ńdà fi ṣeré kí يقول الله رب العالمين ولا تشركوا بالله شيئا بين الله نبينا صلى الله عليه أن تعبدوه ولا تشركوا به شيئا وأن تعتصموا بحبل الله جميعا ولا شنو ولا تفرقوا وأن اعتصموا بحبل الله ولا تفرقوا وحبل الله aláfíìlá fi fìdá alíkà bẹ́yìn alẹ́ wọlábá àwọn ọ̀rọ̀ lọ bí márùn ọ̀tọ̀ọ̀tọ̀ lórí kí lákùgbà rírù pẹ̀lú abdullá arínú àwọn afá tó ní wọlé islam islam náà ni hablulá àwọn mìíràn ní asúnà òun náà ni hablulá àwọn mìíràn ní adínú àwọn mìíràn ní aljamaa gbogbo ẹ̀ náà ni kò sí ìdó sí yọ̀dà nínú ẹ̀ bákan náà anábìnrin wa antunasihu man wallahu allahu amrakum kẹmọ wá sí nàṣíríà fún àwọn tí ọlọ́run tó bá fi wọ́n ṣe kí ni o tí ó bá fi wọ́n ṣe adarí àlámọ̀rí ayé yìí ẹ mọ́ sí nàṣíríà fún wọn a sì rí pé nínú wọn náà ń bẹ nínú hadith sí akàtán yìí tí a mọ̀ rí àwọn hadith ní tí ò ní gbé nàṣíríà wá alálẹ́ mọ́ tí ò ní generalize ẹ̀ tí ó kàn sọ lórí àwọn èèyàn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ara ẹ̀ náà ní kí ni jama nọ́sọ̀rọ̀ wíláàtì òmó lérò àyáhùn ẹni tó jẹ́ olórí ìlú kó náà mọ́ sí nàṣíhà fáwọn tí ń jẹ́ olórí ìlú lé lórí ìgbà wa nìkan làá mọ́ sí nàṣíhà fún olóòmọ́ sí nàṣíhà fún àwa náà kama fi hadithi Ma'qil ibn Yazar kọ́lọ́n kó bá ní yọ́nù sábà náà wọ́n nàbí wa Muhammad sallallahu alaihi wasallam qala ma min abudin anybody yasarihi ra'iyatan tí ọlọ́mbà fi ṣe olórí fáwọn èèyàn kan àbáwọn àwọn kan tí wọ́n ń bẹ lábẹ́ rẹ̀ anábì ní sọ́mọ́ láyà ó tó hùn bí nàṣíhà tí ń tí ò mọ wá fi nàṣíhà ẹ́ tí o mọ fi nàṣíhà rọgbà káàkiri wọn tàbí kò láǹdẹ́ nìkan sí o kò sì láǹdá ló kan sí kò láǹdá wọn kátígórì kan sí fáwọn eléyìí láwọn sí nàṣíhà fún gẹ́gẹ́ bí olórí ìlú anábì ní nàṣíhà rẹ̀ ó gbọ́dọ̀ wà generalize lórí gbogbo àwọn tó ń se kí ni o tó ń ṣèlú lé lórí anábì ní illa lam yadkhul al-janna èrò olórí bí òfẹ́ bá wọn wà al-janna ni tọ́ba al-janna bá ń bẹnu àmàlẹ́yìn nígbà fa nasiha nígbà mọ̀ sí an-nasiha matlubu min maza min al-jami ọlọ́run ọba béèrè rẹ̀ matlubatun min al-jami ọlọ́run béèrè rẹ̀ lọ́dọ̀ gbogbo everybody ẹ̀ hadith tó já mọ̀ pé gbogbo kálukú iná ọlọ́run ọba ń béèrè níta mọ̀ sí nasiha lọ́dọ̀ ẹ̀ òun náà ni hadith Abi Ruqayyah Tamimu ad-Dari ọlọ́run kí ọba ni yọnu sí. Ah, àdéhùsí akàtà ìbẹnu sọ yí al-Imam al-Bukhari wa Muslim olórí tí ọba mọ́sí na síhà fáwọn tí ń ṣe olórí ilé lórí bí a bá wà sí lálùjánà tábà lẹ́sẹ̀ wo lóṣẹ̀ àìmọ́sí na síhà rẹ̀ fún àwọn ọmọlẹ́yìn ẹ̀ náà ni nínú hadisi Abi Ruqayya at-Tamimu ad-Dari ọlọ́nkọba ni yọ́nu sí tánàbí ad-dinu nasiha wọn afọ́ ní nasiha tánàbí sọ́nbí àti ad-dinu tánàbí sọ́nbí ó kó sínú gbogbo maratibu ad-din ọ̀tàlàmọ́nà annalidé ní mọ̀rọ̀tì rẹ̀ ẹgbẹ́ bá ṣe mọ̀ wípé tí ń jẹ́ sin ọlọ́mọba ó ní mọ̀rọ̀tì wọ́n yíyọ salat mẹ́ta náà kama samata fi hadith jibril hadith abdullah ibn umar an abihi faruq wa abihi umma wala hadith hadith tawil hadith ma'ruf wa mashhur lọ́dọ̀ gbogbo àwọn tá jọ ma keko bainama nahnu julusan 'inda rasulillah eh istala alaina rajulun eh shadidu shinu eh بياد الثياب وشواد الشعر ولا يعرف أحد منا إيه ولا يرى عليه أثر شنو أثر السفر إيه فجلس عند النبي صلى الله عليه وسلم وأسند ركبتيه إلى ركبتيه ودع يديه إلى فخذيه فقال يا محمد أخبرني عن شنو عن الإيمان فأخبره النبي صلى الله عليه وسلم ثم بعد ذلك عن الإسلام فأخبره ثم عن الإحسان هذه مراتب وذا الدين àwọn eléyìí náà ní lẹ́bù ẹ̀sìn gbogbo pé èèyàn fẹ́ gba ráǹkì láyé kò lè gbàjú mẹ́ta yìí lọ gbogbo kìlàkìtà rẹ nínú ẹ̀sìn ẹ́ inú kan ọmọ bẹni lẹ́bù mọ́rtábàtú ní Islam tó bá gbé pẹ́ẹ́lí díẹ̀ sí ọmọ bẹni mọ́rtábàtú ní iman tó bá fẹ́ gbé pẹ́ẹ́lí tó ga tààrí irú ẹ̀rí onáni mọ́rtábàtú ní Ihsan ìbéèrè gbogbo ẹni abudanu ni akitọ́bù ni kíní kan ni gáúsù ni gbogbo yẹn àgbérò tó wá ara wa tá a rọ fúnra wa ni tó wà mí kí bá ní ma sa áàdùn bídà ìwé àhùwà á ní bí sáré kalimọ̀ tó sọ wí fi ìyẹn lọ́dọ̀ àwọn yẹn sún fi ni ẹ̀pẹ́ ra ìyẹn fẹ́ gba ráǹkì kan sáàrí irú tó gàgà ara láyé òun náà ní kí yẹn dé mọ́tàbàtì wọlé ìsàn alamọ̀rọ̀ ti bí ma sa àdín tọ́ba ti mọ̀ ní ẹ mọ̀ pé lẹ́bùn yẹn ga lóòótọ́ ọlọ́mọsílá ìjà wà lóòótọ́ síbẹ̀ ibẹ̀ gbogbo àwọn ànábì ọlọ́wọ́n bá tán sí abádàálẹ̀ ta tó ń pín sí òkùnkùn eégún kéé nípa lùkùmọ́ mọ̀ èmi náà mọ lẹ́bùn ara mi ìyàwó ìlànà ìfún ní mọ́tàbà láàrin wa ìmánu gan àwọn kan kí kílẹ̀ rẹ̀ láyé ànábì bi ti ni o bọ́ ti tún mi rò nígbà wọn tó fún wa nígbà táwọn èèyàn kan sọ nínú wọn ọlọ́run ní kọ́ láti àárọ̀ bu àmàna kullam tu'minu walakin qulu aslamna bàtọ́ fara wọn lọ sí lẹ́bù yín mọ́ni ọlọ́run mú wọn sí ó fún wọn sáìsì wọn pé mọ́tàbà yìí mọ́ni kọ́lẹ̀ yín wa mọ́tàbà ìsìláàmù lẹ́wà lamma yadkhulu al-iman lamma yadkhulu al-iman fi qulubikum ẹ̀ ti dé mọ́tàbà al-iman mọ́tàbà kẹlẹ́wà ìsìláàmù torí díìnì mọ̀ọ́rọ́ ti bọ̀ lọ́lọ́mù kọ́mọ̀ sọ́lá yìí ṣe wá lẹ́ni tí ó mọ̀ ní dàgbàsókè bá a ti ń upgrade fóònù wa tá à ń rí lọ́tún lọ́tún tó ń fún wa láwọn nínú program bẹ́ẹ̀ ló yẹ ká máa upgrade ìgbàgbọ́ uh, wa náà àtẹ̀sìn wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. níyẹn kan torí pé mọ́tàbá tún ní Islam wúwa actor mọ́tàdà ló léwu jù minhazi yẹn bí wọ́n bá já kó martabatu al-iman kò ní ó jábọ́ sí bí wọ́n bá já kó martabatu islam sínú sọ́ra káfẹ́ ọ̀rọ̀ ó di kẹfẹ́ yìí ó wá léwu àbí ò léwu ọwá lọ fẹ́ upgrade ààrẹ àtó bá upgrade والنصيحة كلمة كما قال الإمام ابن الخسير قلم كبار يونس وابانا أني يعبر بها عن جملة هي إرادة الخير للمنصوح له gbólóhùn tá a bá lu gbólóhùn kan nàṣíhà gbólóhùn kan tí a máa fi ń sọ nípa àgbájọpọ̀ فليس يمكن أن يعبر عن هذا المعنى بكلمة واحدة تجمع معناها àrígbólò mẹ́ta lè lò fún tí ó kó túmọ̀ ìtí náà sí ha kó sínú tó ó lè serú iṣẹ́ tí náà sí ha kẹ́lìmọ́tò wà nínú sí ha iṣẹ́ tí ń ṣe yáníwọ̀sẹ̀ ìbátúwà alọ́gàwìyà iṣẹ́ rẹ̀ nínú èdè àrígbólò mẹ́ta lè lò fún tí ó replace ẹ̀ tí ó wà serú dèdè irú iṣẹ́ tó ń ṣe ẹ̀rì wàásùlù ànúṣehí alkulus ìpìlẹ̀ gbólóhùn nìkan fúnra rẹ̀ ó wá látara kí ni o purity kí nǹkan pure kó má ní àdàlúdàpọ̀ tó mọ́ kangakanga kọkàn mọ́ sí ọkàn ẹni a bá gbé nǹkan látọ̀dọ̀ wa fún níta fẹ́ gbé lọ fún kó jẹ́ tó mọ́ kangakanga tí ò ní sí àdàlú ń bẹ̀ ìbájọ́ ga wa ìbájẹ́ gbọ́n wa ìbájẹ́ bàbá wa ìbájẹ́ olólùfẹ́ wa gbogbo tí ìbáwọ̀ jẹ́ bàbá ṣe nà sí àfọ̀yàn kó mọ̀ jẹ́ kí ni o èyí tó wà mọ̀ ṣóṣà that is uh, tí ìdọ̀tí ń bẹnu ẹ̀ tí ò mọ́ kangakanga wà á kàdà kọ́lá abu sulaiman al-qattabi rahmatullahi alayhi sahibu ma'alimi sunani shari wala sunani al-imam yari dahu ngba baba yi ọmọ sọ wọn ni an-nasihatu kalimatun jami'a gbólóhùn nasiha gbólóhùn tó wà comprehensive that is okò tó pọ̀ sínú معناها إيازة الحق للمنصوح له gbólóhùn nasiha uh, ìtumọ̀ rẹ̀ òun náà ni ìwà dáadáa fún ẹni tí à ń fún ní àmàrà ní dáadáa tí ò sí rújúrújú ń bẹ̀ ló ti wò kí ọmọ gbàmí àwọn afáàmì àní ìmọ̀dù ad-din wa qiwamuha an pílà tó gbé ìsìláàmù dúró nàṣíhà náà ni ẹni wọ́n ti sọ yẹ kò takò hadith Abdullahi ibn Umar حيث قال أن النبي صلى الله عليه وسلم قال بني الإسلام على خمس فبدأ بشهادة أن لا إله الله وأن محمدا رسول الله هذا ركن أرجو كانوا ليلة النبي واك إقامة الصلاة وإيتاء الزكاة وماذا وصوم رمضان وحج البيت لمن استطاع إلى ذلك سبيلا سوكو تاكو النصيحة نبي فراري وبوكا لنا gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn afọ́ islam wọ́n lọ́rọ̀ òṣèlú ẹ̀rí náà lànàbí náà pè níbàá anábìnrin àdínú an-nasiha kò sí ti ń jẹ́ sí nàṣíhà náà nítorí wọn wá nígbà ní kìí sọ fún múlẹ́rọ nínú ẹ̀sìn nígbà tí wọn bá ní kò sẹ́sìn àti kárí ẹjẹ́ mọ̀ fún kò múlẹ́rọ mi yẹn àwọn afáàfin ní ọ̀rọ̀ dáná bí sọ lórí ọ̀rọ̀ hadith yìí nípa pé àdínú nàṣíhà ó dàbí ọ̀rọ̀ rẹ̀ tó sọ من حديث عبد الرحمن بن يعمر في سنن الإمام النسائي وغيره يقول الحج عرفة òsì ní jẹ́ ajé àràfà náà ni kí ni túmẹ̀ bẹ́ẹ̀ ò bá ti pẹ́sẹ́ǹtì lárọ̀fà tí gbogbo àsìkò téèyàn ló ń bẹ̀ bá ti lọ ọ̀ ní ajé ọdún yìí ìyàpẹ̀ inú kan wà láàrin àwọn àfáà pé sọ̀rọ̀ yẹn ní kò dá padà lọ́dún tí yóò tẹ̀lé pé ọ̀ràn yẹn ní tọ́ọ̀ bá tún dá padà lọ́dún yẹn ọtún dẹ́sẹ̀ pé wọ́n lọ́mọ náà dáná tó ń ti káàkiri Mẹ́kà lásìkò àràfà fi tó tí wò fi wá sí kóńgẹ́ rẹ̀ وقول النبي صلى الله عليه وسلم الدين النصيحة بلغ النبي محمد صلى الله عليه وسلم فالنبي الدين النصيحة وني أي ما الدين إلا ماذا النصيحة وني ثم النبي صلى الله عليه وسلم كسية سيسة أفكا تكينيو كارين تامسي النصيحة في أبوا وقولوا لي متخونة من ماذا من المعرفتين márífà méjì ló kóra wọn jọ àdínú ma'arruf wọn nasiha tó kàtà yìí ẹ̀rì wọ́n fún ní alif àti lam yóò máa jẹ́ kí ni o ẹ̀ àtàrí àdínú wọn nasiha lọ́dọ̀ àwọn fún ní balaga wọ́n ní ìtàkánà mubtadahu ma'rifatan والخبر معرفة كذا معرفة كذلك وني من ترك ماذا الحصر inú ọ̀nà tó yẹ máa ń gbà ṣe tẹ̀síṣù ni ẹ̀rì tẹ̀síṣù kéèyàn sọ pé nǹkan yìí wà special fún yẹn kan fún lu kan fáwọn kan fẹ́nì kan nàṣíhà wà special nínú ẹ̀sìn ètò máa ń tọ́ ń sọ ni ó ní wọ́n pé bá a bá ti rí kò sí ẹ̀sìn yìí so ní ọ̀nà táwọn gbà sí hasuru òun ni kí máàrífà àti máàrífà ẹ kàn máa ṣe fẹ́ alkhabar wal mubtada awil mubtada wa alkhabar gbólóhùn ọlọ́pàá anabi wa muhammad sallallahu alayhi wa sallam lamma suhila liman pàtí anabi sọ̀rọ̀ ní fún àwọn sọ̀hábà rẹ̀ pé ad-dinu nasiha aburukọ yatamimu dari radiyallahu anhu qala kullan liman kúnlá nímánì wọ́n láwọn béèrè lọ́dọ̀ ànábì pé nímánì bóun ni nàṣíhà náà ó sì máa jẹ́ títa ni yóò sì máa jẹ́ gbànábì ọ̀dà akọkọ̀ dákọ̀ kankan kọjá ọlọ́run kọ́lá lílá ànábì ni yóò máa jẹ́ títọ́ lọ́hùn yóò máa jẹ́ títọ́ lọ́hùn ayé ànàṣíhà tó takún lólìlá nàṣíhà tí a ń sọ yóò máa jẹ́ tọ́lọ́hùn wà nàṣíhà tó lè láyé ayé wọlé فتضمن لأمور التالية nasiya ti anabi sallallahu alaihi wasallam tó yóò máa jẹ́ tọ́lọ́ ó kó sínú àwọn ọ̀rọ̀ tí ń bọ̀ wáyé anasihatu lillah nasiya tí ó máa jẹ́ tọ́lọ́ ó kó sínú àwọn ọ̀rọ̀ tí ń bọ̀ wáyé àkọ́kọ́ ní ẹ̀nà ní alẹ́ ìmọ̀ ẹ̀nàbì ká nígbàgbọ́ sí ọlọ́run ọba bó ṣe tọ́ àti bí ó ṣe yẹ ẹ̀yin náà sì mọ̀ pé tíyan bá lóun nígbàgbọ́ sí ọlọ́run onígbàgbọ́ sí ọlọ́run ọba lórí àwọn pọ́ìntì bíi mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ والنقطة الأولى الإيمان بوجوده ká ní gbàgbọ́ sí existence Ọlọ́run ẹ̀rì ká ní gbàgbọ́ sí bíbẹ Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ èèyàn lè máa ṣe máa pé sáré èèyàn kan nú àwọn àtàjọ ń bẹnu agbami ayé ẹ mímọ yóò ń kéru máa dá ojú ó dàlá inú àwọn tí ń ta kó bíbẹ Ọlọ́run wọ́n ń bẹ wọ́n pọ̀ rẹpẹtẹ láwọn ìlú káàkiri káàkiri káàkiri kódà irú wọn wà nílẹ̀ yìí náà mo fókọ̀ bò kan láti rí tí mo bá dákọ̀ ẹ̀kí ní ó tẹ́yìn ẹ̀jáde táyé só láàrin ní jẹ́ àbíláwò láàmà pa tara wa jẹ àtiwá bá sìláàmù ara wa kọjá pé ká máa fi gbogbo bàtà láàmù ọ̀fẹ̀kọ́ tán náà fúnra wa àti ẹ̀mọ́ jẹ́ gbọ́ bá ṣe járí ìwò táyé só láàrin kí ní ó tẹ́yìn ẹ̀bọ bá ṣe ṣe járí àwọn ẹlòmíì tó ti gbà jíjẹ́ nígbà tí wọ́n dìgbò fún Abíọ́lá lọ́dún náà lọ́dún that was 1993 bí bàbá ń gé dákọ̀ tí yóò gbé ìgbò fún wà àṣírọ́rù sáàlìkà yẹn ni indala pápápá rẹ̀ gan bóyá mọ̀lángídá lè sọ tó pọ̀ lọ́rọ̀ ọlọ́ngọba gan ló mọ̀ ìrẹ́ tí ò bá ní bíà rẹ̀ kò ní jẹ́ náà ló jẹ́ wàṣírù sáàlìkà fi kọ́ nílá ìtàbárakà wa ta'ala fi surati al-imran quran chapter three verse twenty six ọlọ́ni kò lè la ọmọ mọ́lìkà ní mọ́lìkì tó tó ní mọ́lìkà máa ní gbogbo ara ayé bá péjọ ni wọ́n dájọ́ ọjọ́ tí wọ́n dáde fọba fọlọ́n bá ní òní dáde tó bá kù sẹ́jú kan tí yóò jẹ́ dáde rè ọlọ́run àti pa kí ló fẹ́ tẹ̀yìn ẹ̀fọ́ wọ́n máa ń fòkú jọba ni àbámọ́ wúyè fókù alẹ́ ni aláàbá ti ní òní débẹ̀ kò ní débẹ̀ náà ni bá bàbá wo awúrọ́wọ̀ ní jẹ́bẹ̀ ayé ti kọjá ní bá àmọ́ ń tọrọ àforíjì ọlọ́run bá dání ọlọ́run bá fún lè yàtọ̀ ọmọ tá a lálẹ́ kó firi wá ṣẹ́rìkì bìlá nígbà tí ẹ̀ náà lọ́run bàbá náà yarí nígbà tí ó wò pé àwọn mùsùlùmí kan fẹ́ máa wo ọ̀rọ̀ ẹ̀sìn máa la ló wà ní bàbá náà ò dìgbò fún ewé kó dìgbò àlùjọ̀nù ó dìgbò kíní gbogbo wọn náà wọ́n ti dìgbò nígbà lọ́ọ̀ ní bàbá ò ní wọlé ẹ̀wọ̀n ní bàbá ti gbára iṣẹ́ bí bàbá òbí gorí àwọn àléébà wọ́n borí ẹ̀wọ̀n ni àbílẹ̀ òun làwọn agbátara wá jẹ náà Abíọ́lá wọn ò gbégbò fún kò wọlé láyé sọ́lá nínú àwọn afẹ́ dá sí ọ̀rọ̀ òun náà fẹ́ so sympathy that is kéèyàn ní consign fún yàn yẹ̀rí dàpọ̀ àbí magazine tó gbé ní ọdún náà lọ́wọ́ dáńtẹ́ march 1993 ó ní ó kọ̀rọ̀ yẹn sí jọ́nà lọ́wọ́ tó gbọ́rọ̀ yẹn jáde wípé fún tí wọ́n bá ń gírí àṣẹ yìí ní ti ń jẹ́ humanity ìyá ni àrí ìsà ní ìyà kò ní ṣàforíjì fún ẹ wọn ní fọ gífù ẹ láíláí ọmọ nàìjíríà lápapọ̀ wọn ní fọ gífù ẹ láíláí ọlọ́run bá ń bẹ ìmí òbí but ìfòrí ní ẹ̀sìn ní bá ti ń bẹ lóòótọ́ àti lódodo mo sọ pé kò yẹ kó náà forí nìyẹn lórí ẹni yẹn làwọn àgbà ìkan náà àgbàfà lẹ́kọ̀ọ́ náà ni bàbá náà ti jáde láyé lé ní bàbá dákọ̀ lé kí wọ́n gbọ́ aná làámà ẹnu wọn mo ti gbọ́rọ̀ tí mo fẹ́ sọ nígbà tí ó jáde láyé if really exist yẹn ẹ tó bó ń dá òtún ni reality rẹ ọlọ́run jẹ́ kó rí kó tó jáde láyé ọlọ́run fi ara ní àwọn tó súnmọ́ dáadáa náà tí wọ́n sọ̀rọ̀ yìí fún bàbá yìí bàbá yìí náà wàá bu síkàwó ó sọ ọ́nù tẹ̀síìrì Ramadan ó bẹ tí gbégbé bí ń jábọ́ lórí bẹ́ẹ̀dì bẹ́ẹ̀ ni wọ́n tún gbé sókè ńgbò yára sí ọlọ́run o ah pípò rí ilé ẹ̀sìn sì náà ẹ̀yin tọ́lọ́run ti kọ́ sí ilé àná ọ sọ pé bàbá rẹ ìfòrí ilé ẹ̀sìn sí ìyá rẹ ìfòrí ilé ẹ̀sìn ọlọ́run o alìmọ́nù bí ojú òde là ẹ̀ nọ́kítọ̀tún nínú alìmọ́nù bí là pọ́ìntì kan ni nínú onígbàgbọ́ sọlọ́mọba nǹkan àtòjú gbàgbọ́ sọlọ́mọba gan yóò dín wọn gbàtà àbágbà pé Allahu mawjudun ọlọ́mọba yìí ọba ti ń dẹni. ثم بعد ذلك نؤمن بربوبيته وألوهيته والإيمان بصفاته وأسمائه lẹ́yìn yẹn làwọn anígbàgbọ́ sí rububiyya ọlọ́run ẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìyá kọ̀ọ̀kan náà la sábà sọ mo sì ní pé kábọ̀ òní qad bayyantu dhalika fi kitabi tazkir wal-kullal bima fi ẹni ash-shirk min oníkàmọ́ sọ pé àwọn ànábì ọlọ́run wọn ò múrùbù bí yàwá ìnámọ̀ jáwù fákọ́tọ̀ fi máa dá ẹ̀ bí alihuluhiyyati wa bil asma'i was sifat àkúlù yẹn ní dhalika khata mistake tó nípa tó oṣù pé àwọn ànábì ọlọ́run ìwòbí àkọlọ́ ọlọ́run fi rán wọn ndọ́lọ́n fi rán wọn ìnámọ̀ hi alihuluhiyyati wa máa dá wa al asma'i was sifat bóyá ń zi Sheikh Muhammad bin ọ̀rọ̀ bá torí gbólóhùn bá mi gan kúfúrú rububiyya ọlọ́run lẹ́gbẹ́ bá mi jama rububiyya gan wọlé asùn ó ní tilẹ̀ ولذلك الله سبحانه وتعالى كلما يطالبنا بما ذا بألوهيته إنما يذكرنا بما ذا بربوبيته يطالبنا بألوهيته آه. وقبل ذلك يذكرنا بما ذا بربوبيته rùbùbíyà lọ́lọ́run fi máa ń bá wa sọ̀rọ̀ tó bá wá fi rùbùbíyà bá wa sọ̀rọ̀ tán kéènù hakíkọ láhùn olùhìyàtà ká lè bá fún ní olùhìyà rẹ̀ rùbùbíyà ìṣe náà máa ń fọwọ́ yẹpẹrẹ mú o ẹnì bọ́ọ̀dì tó bá gbọ́ rùbùbíyà ọlọ́run ọba yé kàmá yambagi yuhakiku lillahi tabaraka wa ta'ala uluhiyyata bá ní uluhiyya falkalar fi maza fi rububiyyati ah, yuhaddi ila alkalar fi maza fi uluhiyyati ẹ̀rọ nínú rògbòbíyà ló máa ń lìdì sí ẹ̀rọ nínú kí ni o olùhíyà kagbọ́ yé dáadáa tó ń gbólóhùn wípé ẹ̀bọ̀dọ̀ ọlọ́run bá sọ pé wọ́n la ń sa altahun من خلق السماوات والأرض وسخر الشمس والقمر كما في سورة ماذا النمل لا يقولون الله الله ni fàánà yóò fọ́kó mo lè wá sí ń parọ́ mọ́ ọlọ́run ọba náà àìsàn àbùnú nàbẹ̀ ìrọ̀ tẹ́ǹsì nǹkan mi ya ọlọ́run jama àti olóhíyà àti rububiyya àti asma illah gbogbo ẹ̀ pátá n'i gbọ́dọ̀ ní kọ́nsáǹtì ní ẹ bá jókòó síbi ọlọ́run ti sọ rububiyya rẹ̀ jama ọkàn rí fẹ́ kú ònú gbáyà rẹ̀ ọmọ bọ́lọ́run ọba ti jẹ́ sọ àwọn anábì ọlọ́run àti rububiyya àti olóhíyà àti asma gbogbo ẹ̀ náà lọ́lọ́ fi ran wọn gbogbo ẹ̀ náà wọ́n sì bìlíbà wọ́n bá wọnú kùránì gbogbo bí ọlọ́run pọ̀ ń bẹ̀rẹ̀ gbẹ̀dẹ̀ fa akọ́kọ́ tá a fi máa ń ṣe ànàṣíra tí ó fi máa jẹ́ tọ́lọ́m oná ni ìmánu náà bìlá bí oju di o ojúdìlá ọbẹ̀ rububiyatillah wa uluhiyatillah wa bí ṣe fàájì ìmánu náà bí asma'i wa sifati lẹ́yìn náà wọ́n náà fi yá ṣírìkà bí ká sì jìnà sí ìmọ̀ amórogún pẹ̀lú olo bákan náà tẹ́lẹ̀ kò lè rí hàdùn fi sifati láì wa máa dá wa la inú nàṣíyà tó jẹ́ tọ́lọ́hùn ah, kò sásìkò àlè sọ̀rọ̀ yìí débi kan rògbọ́n àfáà wà á ti ń wagbó fún mi èmi tó ń wagbó fúnra mi ọmọ ìyá tí a jọ wa mọ́tò tá a gbé wa ọlọ́run ní kí iná rẹ̀ tó ṣe dáadáa àwọn oṣù ní pẹ́ kí a máa jálù kòtò jálù kékeré ẹ̀hẹ́ torí ẹ̀kọ́ ní jẹ́ kémi kan máa kánjú mo sì pẹ́ dé mo sì ti tọrọ gáfárà mo rò bẹ́ yáàfì mi fa ọlọ́run kò yáàfì gbogbo wa kó sàforí mi fún wa. nínú nasihati lillahi ayyuhal ikhwa tarku li fi asma'illahi wa sifatillah nínú nàṣíyà ìtí ó máa jẹ́ tọ́lọ́n oníkàfíńtà mọ̀ sí ilhadu lẹ̀ fi ma yata'allaqu bi sifatillahi wa ma dawa asma'illah kúrò nínú orúkọ ọlọ́run àti ìròyìn ọlọ́run wal mulhiduna fi asma'illahi wa sifatillahi kathirun àwọn tí wọ́n ní ilhadu yẹ́yí ayé malu ani sawabi ila wọ́n pọ̀ rẹpẹtẹ wàláì láàrin àwọn mùsùlùmí kọ́lọ́n kó sànù wa ni gẹ́dẹ̀ ló bí àìfẹ́ dúró síbi tí àwọn tí wọ́n jẹ́ ẹni ìṣáájú wa dúró sí náà ni nàṣíyà sì ti wá lọ́dọ̀ àwọn àfáà tí wọ́n ti lọ́dọ̀ àwọn sọ̀hábà ọ̀dà ká máa gbà á ọlọ́nkà fẹ́ àwa náà ṣe wa amalan ṣùgbọ́tọ̀ ẹni ọlọ́gbàsá ní yóò ṣe mistake níbì kan yóò ṣe mistake níbì kan ni bí ìbáwá ṣe bẹ́ẹ̀ sọ́yẹ́ ká máa múrú àwọn kẹni albafulani sọ́yẹ́ ká máa múrú àwọn albayaki sọ́yẹ́ ká máa múrú àwọn nawawi ibn hajar àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́rí àwọn tọ́lọ́run ṣe wọ́n ní ibùdó yìí mọ̀ táwọn compare sí àwọn èèyàn tí wọ́n ṣe ilẹ̀ hajj nínú àwọn àbínú àwọn táwọn ọmọ gbà ní kẹbírun àwọn yẹni mini akbari ali sunna nínú àwọn àfáà tí wọ́n ti lọ tí ma ń bẹ nínú wèrè tó náà ti fi tẹ̀kìrì rú ẹ̀ wípé ẹ́ eh, allahu laysa ala arshi ọlọ́run tó sí lórí àdé arṣi kí lẹ́lẹ́ súnmọ́ débẹ̀ tàwíìlù náà ni wípé ọlọ́run bó sí fọ́ọ̀kọ̀ mọ́ta fọ́ọ̀kọ̀ kálíkì lókè àwọn laysa lahu makan ọlọ́run bò ní ààyè ọba tí ń sọ yóò gbóhùn dárìkì afá ní nǹkan fẹ́ dákọ ní ẹ̀rí kòmọ́tò ọkùnrin ilẹ̀ kan bàbá sì dákọ àdákọ gbé ni wọ́n ní nígbà wọn tú àdéhùn járíya àdéhùn járíya aljáríya tààrífún náà sàlẹ̀ àdé gbogbo àná làmà àdéhùn nígbà táwọn náà ti béèrè lọ́wọ́ ọmọ bìnrin sàmà ó lọ́wọ́ sàmà anabi ni maniwa dan tálílé onírọ̀rọ̀ gbèsè ọlọ́mọba anabi ni ẹsẹ̀kì ẹ̀fúrì eléyìí ọmọdúwà bí mi kó kú olóko ẹrú nígbà tí bàbá dáhùn sọ yìí yóò tó adé sí mi ó ní obìnrin wọn gbà á kò gba pẹ́sàn pé anabi kan pẹ́ fún mi ó kàn ó kàn gbà fún bẹ́ẹ̀ nígbà tí yẹn gùn fún bẹ́ẹ̀ abàjẹ́ anabi yìí lọ́wọ́ sí sí ọ̀dà tí ọba gbà fún kí ni ó fa anabi dé bá anabi bá ló ṣì ògùn tí yóò sọ̀rọ̀ ẹ̀ lónìí ọ̀gbà tó bá tó takò pé ah mo ní mo gbà ìwọ́n sọ pé mo sí rí ànábì bó bá tó sọ ọ́ ní yóò sọ ní burúkú tó dáná ìbá sọ pé yóò sì lẹ́yìn wa lóhùn nígbàgbọ́ sáà nẹ́bì wọn ni kó tíra ilẹ̀ wò ọlọ́run dáná sí lágbárí tó àná nìkan jẹ́ ni tí ó mọ fi ẹni bọ́dì láti bìrì fa mẹ́sẹ̀gì ẹ̀ yà á yíwá balẹ̀ jùmọ̀dá ẹ̀ bá ń ó sì gbà lọ ànábì ìbílẹ̀ ó gbà kéèyàn kan wá dé mílẹ̀ mọ̀tà àkìrí náà mọ̀tà àkìrí náà jẹ́ jáàmì nínú ọ̀tí wọ́n dé lẹ́yìn lẹ́yìn gbóni ah, ànábì kan gọ̀ fún mi àwọn olùdíjà ọlọ́run sọ wa mẹ́ wọ́n bá bà dá àrú àfa àbẹ wà láyé ilé gbọ́ sẹ́yìn ilẹ̀kùn wọn sọ fún lọ́dọ̀dọ̀ ìmí ìbí ṣerú ẹ̀ abẹ́jẹ́ tí ó ní ọ̀gbà tó bá wá wúsùrù ni wàá sọ wípé ẹ bá ti jáde kó nu ọ́ọ̀lù yìí o ẹ máa bú sùsù kó máa sá àtẹ̀bẹ̀ kẹ́kà máa pín láwọn èèyàn lọ́wọ́ bó ṣe wù ní ìbàdàn lórí àǹdàmú àǹdàmọ̀tẹ́lẹ̀ àǹdàmọ̀tẹ́lẹ̀ àǹdàmọ̀tẹ́lẹ̀ là àhámú máa yà ìdáyà tó lọ́kàlùkì wọ̀ ìbáṣà èyí ṣe mọ tó jó التصديق والتفكير والتفكير والتنفيذ والتسليق كلها من ديننا gbogbo ẹ̀yìn ẹ̀sìn wa lọ́wọ́ àwọn ìgbà tí yóò máa gbọ́ sẹ́yìn kankan ẹni ọ̀rọ̀ ìgbà wọ́n ti kí wọ́n kà fara rẹ̀ táwọn afọ àbá kà fara rẹ̀ à ní gbọ́ sẹ́yìn rẹ̀ fún wọn sọ fún kí ni wọ́n ṣe kó tó lè fọ́n fi ọ̀gẹ́ fèrè kí ni wọ́n ṣe sọ́mí fún ẹni mídíà kí ni wọ́n fi sọ́mí fi ọmọ náà fi kí gbogbo ẹ̀ ló wà nínú ẹ̀sìn wa wàlàkọ̀dìkọ́ وكفروا بعد شنو بعد إسلامهم أقد قال الله تعالى في سورة شنو في سورة التوبة ọlọ́run bá wọn kan ti káfà tó bá dá ìsìláàmù yìí wọ́n ti kèfè lẹ́yìn mímọ́ ni wọ́n ẹ̀yìn ni ẹ sọ́ra ṣùgbọ́n ìfẹ́ bá lébẹ́ ènìyàn náà ìwọ náà sọ́ra rẹ sọ́ra rẹ ẹni tí èsè kèfè rí ọba pé kéfè rí anábìtì sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ ṣáájú ọlọ́pàá jẹ́ wòṣòrí gbogbo ẹ̀yìn lábàárọ̀ ọ̀rọ̀ ọlọ́rọ̀ kéèyàn ṣe mistake láti bà dá èèyàn ó bẹ́ẹ̀ tàbí kéèyàn ṣe kéèyàn o ẹ́ eh, tàbí kéèyàn ó ṣe mistake láti bá bà dá èèyàn ó bẹ́ẹ̀ tàbí kéèyàn ṣe mistake láti bà dá èèyàn kéèyàn ṣe mistake láti bá kàfàrà èèyàn ó bẹ́ẹ̀ tàbí kéèyàn ṣe mistake láti kàfàrà èèyàn ìlànà àhámọ́ máa yà fún mọ́ra ṣinú ìdáyà tó sàlùkìlà àbúrò máa yà fún mi táìmù a ti wà lórí ànàsíyàtú lìlá torí bẹ́ẹ̀ ti ń pọ̀ ní mo rí yà ní nínú rẹ̀ náà ní tarkul ilhad fi asma'illahi wa fi maza wa fi sifatillah bí ká sọ ọlọ́run ló kọtọ́ lọ́mọ bó jẹ́ ilhad fi asma'illah aw nasibuhu bi maza bi ma lam yẹn yẹ sọ bihi nafsa ntọ́lọ́wọ́ fi ròyìn ara ká fi ròyìn ara rẹ̀ náà nù sọ̀tọ́lọ́wọ́ bá fi ròyìn ẹ̀ àbí ròyìn ẹ̀ ilhad ní orúkọ lọ́run إنكار ما وصف الله به نفسه وما سمى الله به نفسه ìtako ńtọ́lọ̀ ń bá fi ṣe kí ni o tó bá fi sọ rẹ̀ lóko tó bá fi ròyìn rẹ̀ ara ìlẹ̀hádùn ní orúkọ lọ́nà tó gbogbo ọ̀nà tí yẹn ń gbà ṣe ìlẹ̀hád fi àfihàn ìlà wọ́n fi ṣe fàdìlà a ní láti jìnà sí sábà fẹ́ ṣe àdìnàṣe àtú lílá bákan náà nínú kíni jama nínú ara rẹ̀ náà ní kíni o káwà sọ́fọ̀ lọ́hùn ní ṣe fàdìlì kàmáàlì wọ́n jẹ náà kárò ní ọlọ́run pẹ̀lú àwọn ìròyìn tó jẹ́ ti àpọ́nlé pẹ̀lú àwọn ìròyìn tó jẹ́ ti àpọ́nlé lẹ́bù ni àwọn tí àwọn nǹkan tí mo fẹ́ máa sọ yìí asmaullah wa sifatullah wa àmú ha fi aṣíyá yọ lẹ́kùn wa ṣẹun èwo nínú gbogbo àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta asmaullah àwọn ò sáájú kò jẹ́ fẹ́ yìí ọ̀yà kẹ́ni kan sáré sọ péjì ẹ̀ lówó lọ́wọ́ òní sáláì mọ́ wá ń kankan fún ọ̀yà àwọn afáwà náà máa ń ṣe lámàkún náà fi abdul kinana mọ́nà ti aṣẹ́kù ruhaili asanallah ilé wa mata'u allah bi sihati wal afiya wa kadhalika shaykhuna alhajiri ramzan ọlọ́mbani sílá dáa fún wa wa ibrahim al-mahemiri àti gbogbo abẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́rí àwùlá ìdí mọ́dàrà sóòlù alámbàkúnnà fi àgbẹ̀kì náà inú àtọ́lọ́ ní ká sáǹfààní látara wọn nìyẹn àtàwọn míì tí wọ́n mẹ́lẹ̀ yìí náà ọlọ́run kó bá ní sàlékún dáadáa fún kálukú wọn àti gbogbo wa náà lápapọ̀ náà ìwọ̀n làwọn àmúbá abu hamad ẹ bá mọ́ka wọ́n ní ballo Okay, I love you ẹnì kan náà ok ẹ kò burú gbẹ́sẹ̀ náà wà pé méjì ẹyọ kan náà ẹ̀yà alẹ́mú ẹnì kan náà lẹ́mú ẹ̀yà bárakàlá fi kàn ẹsẹ̀ òkúrẹ́ ká kùránì sí wa létí kò rẹ̀ dákẹ́ ká ká máa bọ̀ lọ́mọdé alápadà sí ibú ọba ti ń kà fún yẹn máa tẹ́tí yóò máa wọlé láti ní ara ni ṣùgbọ́n pẹ̀lú ọ̀dọ́ ọlọ́mọba yẹn gbá náà nọ́mbà 2 ọ̀yá tá nọ́mbà tù. Naam. Alif al-ikbar wa lillah barakallahu fikum aywa a'ammuha fi ashiya al-ikbar wa lillah. Eh bẹ́ẹ̀ al-ikbar wa lillah. Eh ọ̀nà ni en tó wá ìdìbò followed by kini o sifatullah followed by kini o asmaullah. Lọ́sẹ̀ lọ́nu ẹ̀rẹ̀ so èyí tí májẹ̀mú lè jù lára òun náà ni asmaullah wa sifatullah amọ̀lẹ̀ ìkìbáru alìlá ní ẹ̀rí ó fẹ́ gan-an ẹ̀rí ó fẹ́ gan-an ọlẹ́mọ́sọ alẹ́kálíkù mọ́kàn ní ọlọ́run ló dá microphone ọlọ́run ló dá èlé alẹ́ ìkìbáru alìlá ó pọ̀ rẹpẹtẹ ẹ̀rí tùmọ́kẹ́ lọ́mọ yìí pé mọ́mí ní ismin illa walahu shinu walahu sifa kò sí orúkọ kan tọ́lọ́mọ bá ń jẹ́ tí ò lérò yìí lẹ̀ ẹ́ àwọn ẹ̀dá òtún ẹ̀ tẹ bá dáwọ́ tiẹ̀ mẹ́ńsọ̀n kan nínú orúkọ ọlọ́run kí n wá yọ sífà tí mẹ́lẹ̀ fún ẹ bá ń fi ránṣẹ́ lọ́wọ́ àbáwò gẹ́gẹ́ bí àdéhùn torí pé ìyapa àdéhùn àlùmọ̀ náà fi kí ọlọ́run kó mọ̀ sí wa bẹ́ẹ̀ alimami abdullahi bin masahud inú tírà ní fáàkù tí a ṣe ó ti dọ́dọ̀ ìyára bá ní ọjọ́ tó lójọ́ mẹ́ta òun náà ní ipe wo fi ọmọbìnrin fún ẹni ẹni ọjọ́ kú ẹ̀ wá ń súnmọ́ ló tó wá rántí ló wá ní òun fọmọbìnrin fún ẹni yẹn pé òun fẹ́ kí ó kọ wà nínú àwọn kábíyèsí tí ànábì sọ báyìí báyìí kó máa kó sínú ẹ̀rí ọ̀nà nípa ẹni bí yẹn bá tó adé nǹkan kó pọ̀ sí ìlú yẹn fún mo ti ní lẹ́nu ti bẹ́ẹ̀ pé wọ́n fọmọ fún ọ kọ́lọ́m kí wọ́n sọ̀rọ̀ ìbánijọ́ ní ti gbogbo eléyìí jẹ́ ọkàn anasiyatu lillahi ayyuhal ikhwa nínú ẹ̀ onáni alkiyamu bí máa sá àwùsẹ̀ sí ìwò subhanahu wa ta'ala ní jẹ́mẹ́yìí annab onáni káfọ́ ọlọ́pàá bá mọ́ kúrò nínú gbogbo ìròyìn àbùkù àwọn ìròyìn ẹ̀tẹ́ ẹ̀rí bá sọ fún wa ní ẹ̀kan pé al-yahudu lamma wasafa rabbahum wa mawlahum bil-faqri wal-faqa la'anahum Allahu azza wa jalla bàtà yahudi lóyìn ọlọ́mọba pẹ̀lú òṣì sọ́lé iná lọ́ha fàkírún wà náà ọ̀gbẹ̀yà kí lọ́wọ́ bá sọ fún ẹ́ ọlọ́run ní fanáà inú bí máa kọ́ ọ̀rùn ọlọ́run láti pépè fún wọn àwọn ọmọ ní ìbú látara tí wọ́n sọ jáde lẹ́nu pé ìbí ọlọ́run ọba fàkírún ọba olùsùnlé ìròyìn abúkú ni afọlọ́mọ kúrò nínú rẹ̀ alágbádá àná afọlọ́mọ kúrò mẹ́ẹ̀ pé lọ́ burúkú wo ló rán ló wá sọ nìyí ẹlẹ́wù ẹ̀sìn lọ́lọ́gbọ̀n ọba yín náà <laughs> ẹ̀sìn ọba ọlọ́wọ́ gbọgbọ́rọ́ bí ti bàbá rẹ̀ wọ́n ní kìnìún ẹ̀sìn ẹ̀sìn àwọn ará àdínù ẹ̀ àwọn olùmọ̀ aládé wọ́n ní kìnìún ẹ̀yà júdà lọ́lọ́gbọ̀n ọba rẹ̀ náà lọ́hàtúwà tẹ́lá wọn kí èsè kẹfẹ́ yìí ibi tí wọ́n ti yá kẹfẹ́ yìí mọ́lọ́wọ́ ọba lọ́wọ́ jù láyé ó dàbí àtúmọ̀wò láyà tó ti fà ọlọ́run sọ lámì yẹ́lì wàlámì yóò lẹ́dẹ̀ wàlámì yẹ́kùn lọ́hù kófùwàn àhàdùn rọ́dùn alámì yahudu wà nasọ́ra ọkùnlù man yẹni ìjára albátiwata nílá ìtàbáraka wa ta'ala èsì ní fún gbogbo ẹni tí bá ti fọwọ́ sí sọ́dọ̀ ọlọ́mọba ìbájẹ́ yahudu ìbájẹ́ nasọ́ra gbogbo wọn yányá lámì yẹ́lì dẹ̀ wàlámì yóò lẹ́dẹ̀ wàlámì yẹ́kùn wọ́n lámúta kún láwọn sọ àfihàn ọba tí wọ́n ṣe ìyàwó fún rí yóò lánà yàrá kò sásìkò mọ́ ọjọ́ ti lọ wọ́lá ìrìnà rí pé ọjọ́ ti lọ àṣìṣe ìbátan lọ́nkà débì kan a ìdínà sí ìgbà tó lè rọ́ṣùn lè lá wọlé kìtàbí lá ولأئمة المسلمين وعامة المسلمين وصلى الله وسلم على نبينا محمد وآله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته gangan kò ní yábà tó àwọn táwa ní ìbàdàn náà ti lọ ní ẹjá ìjà yìí fọdà balẹ̀ ó dọ̀ tó wà sí ìbàdàn ìmọ̀ àti ìṣúra ẹ̀ lọ́wọ́ bẹ síbi ìtawọ̀ ìlú ìfẹ́ wa ní wọn náà bá wà tó bí tó ẹ jẹ́ kí àwọn amọ̀dé sí wọn díẹ̀ nípa làwa kára máa ti bàjú àlọ́ kí báńkì ìmọ̀ràn ní o ẹ bá fẹ́ lọ kó dà kó lọ́wọ́ ìgbòho bọ́sẹ̀ láti ká la fẹ́ tóbi méjì ṣe àbáfíà pẹ̀lú mo rò pé ó dábà rẹ̀dájọ́. na pẹ́sẹ̀ méjì ní láti kìlá máa dá kọ́ lọ́nà obìnrin gbàgbà ẹ̀ẹ̀kan mílẹ̀ ẹ̀yà ẹ̀tọ́ bá ní pẹ́sẹ̀ méjì lọ́dà lọ́dà lọ́dà kò sí olùwọ́n ti pọ̀ fún ààrẹ kẹfà pẹ́sàn sí ẹ̀yìn mẹ́tọ́ alátàrà obìnrin wọ́n تجعل ذلك لابد من هذا الاجتهاد حول الدين لابد من الاجتهاد اجر والنفع ان طاعه الله وبالتي معصيه الله لكن لما تنظر في القتل لا يمكن تشكيله لو يمكن تشكيله إنه يقول رسول الله لا تشوف الكافرين من الله سبحانه وتعالى أول قائل والد من كان يقول أقول لك lọ́sídìn tí wọ́n ti fi oúnjẹ mú. èyí náà tún tẹ̀sí ọba ti gbọ́ ọ̀rọ̀ ẹ̀dẹ́ ni wọ́n ti fi oúnjẹ wọn láti fi gbàgbé àgbọ̀ ọ̀rọ̀. ọlọ́ba ti dá àgbàdo ayé ní ìbálò gbogbo la yẹ kí àdéhùn àwọn àwọn ọ̀rẹ́ náà fi táyé ó wà ní àwọn ọ̀rẹ́ yóò gbẹ sẹ́ni tó wà ní báńkì yóò wà fún ìfẹ́ tó lò ní àbọ̀ sí kìnìún nínú ilé rẹ̀ lórí ìlú rẹ̀ àmọ́ ẹni tí àlàáfíà tó lọ́wọ́ wa káwọ́ ọ̀rọ̀ ọmọ ìyá wa tó wà ní ìlú ìjà náà tó wà lórí lọ́wọ́ wọ́n ká lè rí lókè ó yìí ti bẹ̀rẹ̀ sí tó bá tó lè wà fún àgbà ní sáà lọ́wọ́ sọ̀rọ̀ àlàáfíà máa ń lò ó ti yé ẹ máa ti bèrè ẹ̀rọ wa kápẹ́ ìlú àlàáfíà wa ti tó dá tó ọ̀nà kan ọ̀nà mẹ́fà lórí ṣàìsàn tó wọ́n gbà jẹ́ ìgbà lórí ọ̀nà mẹ́fà àmọ̀ ìdàkàrà bọ́ọ̀lù tó wọ́n ti tẹ̀lé rẹ̀ ẹ̀ àdìmọ́ tó kọjú ìwọ́n ti wọ̀ nǹkan tó ọ̀nà mẹ́fà yẹn ló fẹ́ lò láti sọ pé ń tọ́wọ́ òṣù òkú lẹ̀ àti àwọn ọmọ ìlú ìwò lọ fẹ́ wọ ilẹ̀ Yorùbá ìlú òṣù òkú nínú kan wo ìwò tí ó àbí kan ọ̀rẹ́ kí ni o kan bí àwọn ọjọ́ kí ni ìlú tó wá fún ẹ tí ó mọ sọ̀rọ̀ lálá kí ni gbogbo àti gbogbo àtàkì náà rẹ̀ agbára àtàkù ọ̀rẹ́ yóò máa ti bí ti ẹ̀ àdúgbò máa ti ti ẹsẹ̀ lójú ọ̀yẹ̀ fún ẹ ọ̀dẹ̀ ẹni tó fẹ́ kọ́ bá ti bá ti rí ẹ̀sẹ̀ tẹ́lẹ̀ wọn ti bá fún mi pẹ̀lú ìwọ bá yàtọ̀ ìṣẹ́ wọn bá fún mọ́ ẹ̀sìn àṣìṣe lójú wọn ti mọ gbogbo ọ̀hún jẹ́ fún mi àwọn eré tàbí lásìkò ìkó